ẹ wáá gbọ́ tuntun tí wòlíì tìbẹ̀tàn jù síta lórí ohun tó máa ṣẹlẹ̀ sí yorùbá nation wòlíì tìbẹ̀tàn sọ̀rọ̀ ó sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ tó yẹ kí olóyè sunday igbòho gbé lórí ọ̀rọ̀ yorùbá nation ẹ wo ọ̀rọ̀ yorùbá nation ti wà ńlẹ̀ tipẹ́ ó ti tójọ́ mẹ́ta ọ̀ kí ni bàbá yìí sọ nípa bí yorùbá president ṣe máa wà tá a sì ti ní yorùbá president báyìí gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ nínú wòlíì tíbẹ̀tán ti máa ń fi àwọn ọ̀rọ̀ ìran ìjìnlẹ̀ síta lórí ìdàgbàsókè nàìjíríà àtòhun tó máa ṣẹlẹ̀ nípa àwọn ẹ̀yà tó wà nílẹ̀ nàìjíríà kí wàá ní bàbá tíbẹ̀tán sọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho ìgbésẹ̀ wo ni wọ́n ní kí Ìgbòho ṣá gbé lórí ọ̀rọ̀ Yorùbá Nation báwo náà ní kan ṣe rìn àwọn ọ̀nà wo ni bàbá yìí ní kí wọ́n tọ̀ nǹkan bẹ́ẹ̀ o ẹ gbọ́ ohun tí bàbá Tibetan sọ lórí àwọn ọ̀rọ̀ yìí. Welcome to crossblog X TV remember to like share and follow us. ṣé opinion mi àbí nǹkan tó lọ́run sọ. ohun tí Ọlọ́run sọ fún yín torí a béèrè. mi ò sí lé mi ò bọ́ lọ́run sọ fún abí Nàìjíríà ṣe fẹ́ pè. so àbọ̀rọ̀ sọ gbogbo wọ̀nyí you are looking for trouble what really happened if to advise them mo ti sọ tẹ́lẹ̀ pé by two thousand and twenty-three Yoruba name Yoruba voice will be heard then we have the Yoruba president is that not so and what the Lord said came to pass now if you have a petition in United Nations and you are not getting results then you can go to ten Downing Street in London and tell the parliament ẹ tabatuja ń sin ẹ máa ma níbo lẹ bọ̀rọ̀ wa dé so ẹnì àdẹ̀gbá wọlé wọn ẹnìkan mú petition wá so wọ́n lè deliberate ẹ̀ lóṣù mẹ́fà àbóṣù mẹ́ta so automatically so ìyẹn náà lọ ṣe then uh, Biafra máa lọ yìí mo ṣì wà ní primary two gbàtí mo ti gbọ́ pé Biafra ń lọ. Mm àdẹ̀dúpẹ́ wọn ò tí ì lọ dàárọ̀ yìí so but tó ń bá dẹ̀ wá lọ lọ́la wọ́n mi pé wọ́n mú ìpinnu wọn wọn mú ṣẹ tó ń bá lọ ìyẹn ò sọ òde ayé dilẹ̀ Ìgbò tó ń bá dẹ̀ tún lọ àwa la máa ṣe toll gate sí Benin tí ẹ bá fẹ́ wọ bí láti rí passport yẹn á rí gbogbo ẹ̀. gẹ́gẹ́ bí bàbá Tibetan ṣe sọ ṣe rántí pé lẹ́nu ọjọ́ mẹ́ta kan náà láti rí inú fọ́nrán níbi tí Ìgbòho Òòṣà àti àwọn Yorùbá nation lókè òkun tí wọ́n ti ń lọ láti lọ fi lẹ́tà fún ìjọba ìjọba UK bóyá pálíámẹ́ǹtì ni nípa ọ̀rọ̀ Yorùbá nìṣẹ́ gbọ́n fẹ́ tẹ̀síwájú kúrò ní nàìjíríà. Yeah, Yeah. Yeah, Have got a question? what, what, what is it? What, what are you here for today? We're here under the self-determination rights. Yeah. You know, and the reason why we're being asked to do this under yeah. our leader yeah. is because the Yorubas are people that have been around for thousands of years. Yeah. Self-determination that we're asking for is so that we can exit Nigeria peacefully, so we're having a match today. Oh, so you're part of Nigeria? Yeah, we're part of Nigeria. The Yoruba that have been around Nigeria for 13,000 years. Yeah. They want everybody to go back. So. Steve, this is the leader. He's going over to hand over a letter. He probably will be going to the Prime Minister to hand over a letter, I think. history wa jẹ́ kó yé wa gẹ́gẹ́ bá a tún gbọ́ láwọn ibìkan pé 1914 ni wọ́n ti so wá pọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ìgbéyàwó àwọn ẹ̀yà tó wà ní nàìjíríà yóò sì yẹ kó ti túká nígbà tó bá pé 100 years ó sì ti pé 100 years ṣùgbọ́n àwọn tó tún wá kàwé jinlẹ̀ dáadáa wọ́n ní nínú òfin pé ó tún wá wà ń bẹ̀ o pé òfin ò gba àwọn ẹ̀yà láyè láti yapa nílẹ̀ nàìjíríà pé treason ló máa já sí gẹ́gẹ́ bí wọ́n ṣe agree nígbà ayé Nnamdi Azikiwe ń gbà yẹn ẹ̀yin èèyàn wa báwo ló ṣe jẹ́ ṣé ẹ ti gbọ́ irú àwọn nǹkan báyìí nípa ọ̀rọ̀ ìyapa òṣèyapa nílẹ̀ Nàìjíríà kí wàá lè ròyìn ẹ nípa èyí tẹ́ ẹ gbọ́ lẹ́nu bàbá Tibetan àti pé kí lè ròyìn lórí ipò tí Yorùbá Nation wà lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí